kábàárà ńlá wọ kábàárà. ọ̀bìnrin kan náà àgbọ̀dẹ̀. gbogbo kí ni ò tó rò oúnjẹ arúgbó tó sọ. ṣé bí kò sípò kíkó tẹ̀lé wà láyé àárín lè máa wà. jọ kí ló dé tó wà bí ṣe ń Friday. mo gbé mọ́mì mi lọ sí hospital ni. ẹ má bínú ma sack letter ló wà bẹ́ẹ̀ ma. ha sack letter mo ní ògbẹ̀dẹ̀ gbọ́ mi. ẹ má bínú ma ẹ má bínú pé bá a gbé mọ́tò mi kúrò níbi tó àwọn náà lè jáde. mi ò fẹ́ láti ẹni dọ̀la wọ́n ní tó bá dọ̀ sí ìṣòro ní ẹ̀ máa tó kí ló máa tó nítorí pé mi ní kí wọ́n tó ìjọ mi. ìtọ̀ ṣúgà ló pa màá mi o. ṣé agbára ni o torí ẹ̀ mú fún wò pé ẹ̀yin obìnrin. ṣé torí tí mo yẹ múra sá mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí mo máa ń ṣiṣẹ́. mi a máa ṣe anything pẹ̀lú ẹ̀ hmm. òkèlè mi máa ń wà o I like being in And I like being submissive. mami mami. mọ́mì gbé mi jẹ kí nìkan tó ń tó orí tó fi dídí lọ sí oúnjẹ tí mo kò fẹ́. ibi ń nígbà tí mo gbé ni mo ṣe jẹ. ẹbí rẹ máa pa ẹ. àpẹ. èèyàn máa èèyàn máa ronú ní kò sí ó ní sọ́lá ìwọ̀n tó máa jọ fún olórí tuntun. ilé mo rán nínú pọ́lọ́dà ọ̀tún. ọ̀dọ̀ wa bí ilé ọkùnrin kan wá èyí láti gbèdé fọ́lá náà. ẹ mú kí ìmúrintì lágbẹ̀dẹ yọmọ bàbá ẹ̀yin tó ní ilé ayé mo dé lónìí o èmi fìdígbọlá olóko ẹṣẹ lọ́gbọ́n rẹ́dì láti tún ti yín ṣe mo máa fún each person ní three million naira. o ní pé three million naira. ìgbà ajé o ìgbà ajé o ìgbà ọ̀la o gbogbo ọmọbìnrin tí mo bá bá ní àjọṣepọ̀ gbogbo arísìkí ọ̀la tí ń bẹ lára wọn kò máa jẹ́ tèmi. come closer. èmi ni mo máa ṣeré fún yín. kí ló padà bí i are very beautiful ó tún níwà tó lẹ́kọ̀ọ́ ọmọ tó kọ́ nílé rẹ̀ ni ọmọ mi kì í fẹ́ ẹ̀ ìdájọ́. mi ò fẹ́ fojú ọmọ rẹ nìkan. ìsìnkú ọ̀run mo pè ọ́ lónìí ó yá jẹ́ mi níhòòhò. káàbọ̀ mo nílò nǹkan ọmọkùnrin rẹ mo fẹ́ lọ fi bá Ọpẹ́yẹmí ṣeré. ó lọ rí o. Adéyìn, ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bọ́bọ́ yẹn kú. Àdúrà tó bá kú ni, nǹkan tá à ń sọ ìkọlà wa máa sọ. Àlégé ẹ jẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà tó ṣe takuntakun. Nǹkan tá a máa ń sọ fẹ́yìn aráàlú nìyẹn, pé tẹ́ bá fún àwọn ọlọ́pàá láàyè káfarabalẹ̀ ṣiṣẹ́ wa, ẹ máa rí result tó make sense. Ẹ imagine sẹ́, ẹ wo ibi tí bọ̀bọ̀ Yorùbá wà báyìí. We're fat. We're fat. We're fat. Um, DPO, mo really appreciate ẹ ṣe gan ni. Uh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí nǹkan tó ṣe gbọ̀ngàn yìí. Yes, èèyàn ọba kan lost life ẹ̀. Then lady yẹn, ẹ̀wọ̀n gbére nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹ̀wọ̀n gbére nìyẹn. Ẹ̀wọ̀n gbére nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ gan ni thank you very much thank you thank you ẹ ṣé gan ni but uh, most importantly ní eh, mo bá ṣe lè ṣe since tó jẹ́ pé bọ́bọ́ ẹ̀ ṣe wà láyé tó bá ní ẹni wo ìta lè fi release lady yẹn. Hmm, mi ò kí n ṣe issue oh. mo ti prepare gbogbo document oh. so yẹn kọ́ ni láti lọ sí ọ̀dọ̀ IPO just sign the document and go with her that's all. ó lọ máa mi lọ. yes kẹ́ẹ̀dẹ̀ bá sọ̀rọ̀ kó máa ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ lọ́mọ èkó ń lọ no problem mr dennis all right. béèyàn máa ṣe rẹ́wọ̀n yìí ojú báyìí lọ mo máa ń wo ẹ̀wọ̀n báyìí níwájú mi màá ní ọmọ ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ha ìwọ ni Jésù mi báyìí o ọlọ́run mo gbé fún ẹ o ṣe gan o. o ní láti dúpẹ́ lọ́wọ́ mi yes ọlá tiẹ̀ náà lèmi fi wà láyé lẹ́nu just just imagine tó bá yẹ pé o ò sí ní sport yẹn hmm. kò ti rí nǹkan tí bọ̀bọ̀ yẹn fẹ́ ṣe fún mi I would have been dead by now long gone eh? tó yẹ pé mo ti kú báwo ni mo ṣe fẹ́ wá help any station so you know I have to say thank you ìwọ ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run má jẹ́ ká tẹ́ ní tìka. Yes. Má mention, um, Ṣùtẹ̀rì, àwa ò kun kú ikú kíkú kan. Ẹni tó bá ní káwa kú, òun ló máa fẹ̀ ní ẹ̀dì. Ẹ ṣe ṣáwa òkè ṣá. Okay. Ṣọwọ́ fún mi. Good job. Yeah, I'm saying thank you. She oh it's okay uh, water is fine remember water is life. Ah. Yeah. <laughs> next time tó bawa, wá make sure pé modern dáná fún Uh, I need to run along. Yeah, mi the office lára yìí. Yeah, so I need to go to the office, can confirm staff, maybe one or two instructions. Because I'm definitely not working today. That's fine. Yes, sir. Just make sure you take care of yourself, eh? Yeah, I'll oh, shoot Yeah. Can I help you? Inside is anger, we know they retire. Anywhere we enter, they know say we buy. bóyá wà ọlọ ọlọ ó gbé mi dé bẹ́ẹ̀ tán ní sẹ́ bóyá ah, ah. tún wà náà tún wà náà ó tún wò yé pa orí mi kàn yí ni ọlọ. Ah, láyé ọ̀fà. kò fà á mo ṣáà ti gbé ẹ débẹ̀ mo dẹ̀ ti gbé ẹ kọjá abẹ. so dá mi lóhùn ká máa lọ. ó yá já lọ. àárọ̀ lọ́jà dá mi lóhùn. ilẹ̀ tí ì ṣùnà ọjà máa lọ. Ah, ah. àlàyé ṣòun wáì ni. ṣé ah, wọ́n ẹ̀rọ gbọ̀bì ìwọ ni farabalẹ̀. fún mi lọ́wọ́ mi kí n máa lọ. owó. ẹ gbà mí ṣé wèrè ni ẹ̀yin ẹ̀ ń gbà tí mo gbé ẹ débẹ̀ mo tún gbé ẹ kọjá abẹ àbí àbí mi ò gbé ẹ mi nígbà tó ń gun eléyìí ṣé ojú lásán ló pè é aláyé fún mi lọ́wọ́ mi kí n máa lọ. ṣé ká lọ ọ̀rọ̀ owó lẹ̀ dúró ṣé nígbà tí a ń sọ gbogbo màtá yẹn tá a sọ̀rọ̀ owó ni. ṣé mo sọ fún ẹ pé yà kí ni ń jẹ mí ni ẹ gbà mí ìwọ kọ́ ni mo gbé débẹ̀ tí mo gbé kọjá abẹ yín. ẹ àjọ débẹ̀ ni. èmi sọ fún ẹ pé mo débẹ̀ ẹ gbà mí jọ ṣáláwùn ìní ẹ̀yìn ṣé o mọ̀ pé tí ìyá ẹ̀ bá ṣí ṣọ́ọ̀bù ìwọ gan ọmọ ò ní gbàdúrà pé kó fi àrùn ṣe ìyá ẹ̀ lọ́wọ́. ìyá yẹn lẹ ìyá yẹn ò lè gbé mi dé bẹ́ẹ̀. aláyé fún mi lówó mi kí n máa lọ fún mi fifty k mi kí n máa lọ. àlàyé mò ń bẹ sọ̀rọ̀ tún fi mímu smoke ṣó ya wèrè ni. igbó yẹn máa lọ fáà ju bó ṣe rò yẹn lọ. aláyé fún mi lówó mi fún mi lówó mi aláyé fún mi lówó mi bò máa gé kinní ẹ lọ fún mi lówó mi. afara fuck up ló ṣe ń bẹ̀rẹ̀ hàn ọlọ́run rubbish gidi ló ṣe yẹn nà à wà ló ń bá tanẹ́sì drag ẹ̀ wà ló ń fa wàhálà ń bẹ̀rẹ̀ ṣé tanẹ́sì bá lọ kú mọ́ ẹ lọ́wọ́ kọ́kí ló máa sọ kí ni gbogbo rubbish tẹ̀lé ń pàfọ́ọ̀mù yẹn gan-an. Ketu Ketu má bínú má bínú ṣé o mọ̀ pé nínú wood bó ṣe wà yìí loud lèmi máa ń fà èmi ò ń fa wàhálà timeless ló bẹ́ sí ìyá ẹ̀ timeless bẹ́ sí ìyá ẹ̀ timeless bẹ́ sí ìyá ẹ̀ mò ń bẹ́ sọ ní timeless bẹ́ sí ìyá ṣé wàá ní kó wá pa timeless ni ok gbogbo wàhálà tẹ́ méjì jọ ń bára yín fún àyẹ̀sìn ó yà èló lowó ẹ̀ gangan tó fi di wèrè. no vex na fifty k. Hmm? fifty k. fifty b. péré. àbọ̀lé burúkú lélẹ́yìn ni nínú wúdù ìwọ̀n gba fifty b wọ́n fẹ́ máa gba fifty b ah, ṣé o ya wèrè ṣé o ya wèrè fifty b ìwọ náà mélòó la ra ẹ kò sí wàhálà màá fún ẹ ten bi ah wọ́n yóò fún ẹ bá ti fún ẹ ten bi yẹn kó lórí ẹ kó lórí ẹ bá tún gbọ́ anything. ṣe ṣe ṣe ọmọ rí ẹ bá ṣe gan ni. ah fifty b ni ó dùn ìyá ó yá wèrè o ah. alfa ṣe mo rí là. lóòdù ni kó sì kúrò wájú màá fún ẹ lówó ẹjọ́ wá ti di ìrọ̀lẹ́ kó wá bá mi ní lábẹ́tẹ̀. èèyàn mi ni ẹ ò ṣe. ah fifty b ah kí bàbá bá yín dá ṣùgbọ́n lè bá yẹ kàn ẹ máa para yín síyàn lọ́rùn ẹ̀yìn wèrè náà là ṣiṣẹ́ olówó lọ́ńdọ́gbò. Yeah, I'm okay. You want to go? No, I'm fine, just a bit tired. Really ọ̀dẹ́rìn um, ó ní ìkọ̀kan tí mo fẹ́ bèrè lọ́wọ́ mo realize pé àwọn owó kan wọnú account mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí you know two million three million four million but nǹkan tó ń rí lè bá fún mi jù ni pé láàrin ten or five minutes in fact fifteen minutes max owó yẹn máa ti kú nínú account mi kí ló ń ṣẹlẹ̀ kí kí ló fà á. ọmọ wa máa wá dẹ̀ máa lọ like that. yes uh, o ní láti bẹ̀rù pé hmm, èmi ni mò ń ṣiṣẹ́ yẹn ìtàn kan ní ti òun tí push ẹ direct mm. o mọ too are suspicious Uh, àti trace ẹ máa wà easy fún wọn so you mm. come máa divert they wá sọ́dọ̀ ẹ then kí to shoot ẹ lọ the main place. ọmọ agbárí ẹ ti pọ̀ jù mo tó yẹ kó sọ fún mi náà kì í ṣe pé wàá kàn máa ṣàwọn nǹkan yẹn without my consent. mo mọ fún mi ṣe máa sọ fún ẹ mo kàn ní kí kí kí kó ẹ láyà jẹ pé wàá kàn rówó gbé wàá kàn wá gbé wàá tún lọ gbó. <laughs> ó dẹ̀ kó mi láyà jẹ lóòótọ́ torí gígígí ló ń wọlé. <laughs> I'm telling you <laughs> and then there's there's this thing tí mo ti ń contemplate lé lórí for a while you know yes just to just to help you uh, show me quick business idea to leave maybe five million naira sí you know but on one condition o máa dá in a month without interest o. business idea. yes quick one. uh, of course orí mi tí wọ́n máa ń rí tó wà báyìí ṣé o máa ń fi pé two four seven ló ń sàn ni kò kí ń sùn two four seven. àwọn pọpọ ló ń jà. ó jáde rẹ lásán ni mo dà lé lórí. tí bá make fifty million naira in less than one month kó pa mí. fifty million naira. fún mi three weeks one month pẹ̀jù àdìrẹ ṣé owó wà ní business àdìrẹ kí ni. local money o owó táwọn èèyàn fojú sí rárá owó tó yẹ pé kò pariwo kò fa jọgbọn kò fa tax. really yeah. o sọ pé mi náà ni diversify báyìí. ah ó wà òkè jẹ́ ká jọba ṣàdìrẹ. Oh my ti múra ti di táyà. wọ́n wà Oh wọ́n wá ìṣe. ọ̀dájú ló um, know? Yeah. ah, no, no, no, no. Ah, Ah. Tàbá tí ẹni ká wo gan. Owó yìí ò ń Yes. Ìṣòwò tó mọ̀ àǹtọ́bá tó bá jẹ́ pé owó tó mọ́ ni wọn ò ní máa wọn ò ní pass through our. I'm going to pass through her now. Ah. Oh, oh, to the bad lawyer, you see what on this shit. Ṣé 30 million wá jẹ́ kékeré owó ni? Ṣé 30 million jẹ́ kékeré owó ni? Ṣé kékeré owó náà? Èmi ti sin àwọn bíbí tó. Mo ti sin wọn tó. Mo ti sin wọn tó. Once tó láti lè send 30 million lé. Wọ́n ti bá ti lè wọ́ mo lọ nìyẹn mo dẹ̀ lọ for all today. for all, I'm tired I'm tired I'm totally tired I can continue like this. tí ó máa gbọ́n láwọ̀ ìgbó tá dáadáa thirty million naira ò máa kí n ṣọ́ wọn dé owó ó dẹ̀ máa expect pé kémi dá owó tóun yá mi kí n dá padà láàrin wọn mọ̀ ni wáì tóun ò ṣe ronú pé òun kúkú fún mi lówó yẹn ṣé mi ti máa dọ́ọ̀lù ara mi báyìí ròdì padà wálé ọmọ ògbóró ní ẹ̀nà ah, olóṣèlú dey fall in love why tí mo ń tanra mi gangan sí really you don dey love if i hear ọmọ jàre. ọ̀tá ń jẹ́ òpè ní ìgbọ́dọ̀ fọ́ọ̀mù. lóòlù ọmọ ayé nìwọ náà ọmọ kó tẹ́lẹ̀ kó tó kúrò mo ò kó ẹ jẹ nígbà tí ọgọ́ ti wọ̀ gbòòrò lọ yìí orí ẹ ti wà á bẹ̀ kó ti dúró rè. kẹ́ẹ̀ṣì. ó gbọ́dọ̀ tó ń bá bọ̀ látàárọ̀ kí o fẹ́ kì í ṣe fún ọ. sórí kẹ́ẹ̀ṣì wọ́n lò kí n fẹ́ gbà fọ́gà àmọ́ tí wò bá gbà fẹ́ mi èmi gbà fún wọ nítorí èèyàn rè níwọ náà àdẹjọ wà ní èèyàn kan ò lè sa fẹ́yàn kan anyway kókó ọ̀rọ̀ mi ni pé mo fẹ́ jẹ́ kẹ́ bá mi ṣe nǹkan tí bá dẹ̀ ti sọ nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe mi ìfárí mi o Ah. ariwo kẹ ikú wo ló máa pàgbà táàní bá polówó ẹ̀ ń bẹ̀ ṣé òun wá ẹ̀mí nínú ghetto yìí lójú ti rí kí lè ti ti gbọ́ kò tó kàn tẹ́ tí ò gbọ́ kò tó kàn tó jó ògiri aláìsọ̀rọ̀ eh. sókè ìjọba ògbọ́. ẹ ṣé kí n bẹ. ìyá bẹ. mo fẹ́ jẹ́ kẹ́ bá mi pàdé rìn mi ò fẹ́ jẹ́ kílẹ̀ ọ̀la mo bá dé rìn mo dẹ̀ ti ṣètò five million naira fún un bí bá ṣe ń parí iṣẹ́ yẹn mo gbé five million pè mí láyà mi. Ah, ah, sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ̀ ah, ọmọ sọ̀rọ̀ síyàn kò gbowó kọra mọ́yàn kò gbàtara ẹ̀ làwa o ẹ́ eh, wọn ò lè pààyàn àwọn òkè ń pààyàn o àwọn òkè àwọn òkè ń ṣerú ìyẹn o. irọ́ irọ́ irọ́ irọ́. ẹ kò sí wàhálà èmi rò pé bóyá kí n fi five million yẹn lẹ̀ fún yín ni pé ó ṣe ò ṣe á ní nǹkan tó máa ṣe inú ayé yín àmọ́ gbà tẹ́ ẹ̀ ti ṣe màá lọ wá àwọn tó máa bá mi ṣe síwájú. ló bẹ ta nígbà. no na cash ah, ọmọ gẹ́tọ̀ láì fi sún èmi o five million ẹnu òkèrè inú ayé ṣóun rọmọ ni wọ́n bó ṣe ń ṣáná náà ṣé nǹkan táwọn kan ah, láyé gẹ́tọ̀ láì fi sún mo fẹ́ jayé fẹ́ jayé fọ́ọ̀n like nǹkan náà ṣe fẹ́ adájú ah, gẹ́tọ̀ lọ náà ṣó ló ṣe o tẹ́tẹ́ náírà tá à ń ṣe ni kí ni abẹ́ẹ̀ rolling hmm? ṣùgbọ́n èèyàn kan náà ni. adẹ́rìn nìkan náà ni. wàgbìnlẹ̀ ẹ̀rọ òkèrè mọ̀ ẹ̀yà wà kọ́ṣẹ́ kò sí wàhálà kọ̀fọ́ àní gbogbo details ẹ̀ ó ti lọ ó ti lọ ó ti lọ bẹ́ẹ̀ àwọn wà kọ́ṣẹ́ sí i ó ti lọ ikú mi. ọkùnrin tó lọ náà ó yẹ kó pàṣẹ fáwọn. wàá mẹ́rù fáwọn alẹ́ náà. Ah, àmì ìṣèwà ni mẹ́rù ẹ pè wọn nǹkan tẹ́ bá fẹ́ yẹn gbà nǹkan tẹ́ bá fẹ́. ó yá ó ti lọ bẹ́ẹ̀. ó pọ̀ sẹ́. ó ó pọ̀. kẹ́sọ̀. Yeah, literally. What's good? Yeah, mo ti wá mi báyìí for a couple of minutes. Uh, àbí wọ́n ló wà nú mọ́tò tó tanná lẹ́yìn. yes èmi ni dẹ́rìn. àtọ́jọ rọ́lì láti wá. Oh, ah, ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ah, kí lélẹ̀ explain nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi náà kí ló ń ṣẹlẹ̀ eh, ìbọn lẹ̀ ń yọmọ mi kí ló ṣẹlẹ̀. ẹ kó ń bẹ ah, bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní kí n ṣe small road mọ́ iṣẹ́ ti yàtọ̀ ẹ wo bí tẹ́ ẹ̀ bá lè sun owó tí mo sọ ní pé akẹgbàgbé ẹ̀ mi ò lóró àwọn yẹn lọ́wọ́ <laughs> ọlọ́run mi ò ṣeré sẹ̀ kò sí wàhálà tèmi bá ti rà láti ìyẹn kàn ṣí ẹ location lọ́wọ́ kan wọ́n máa kàn yín lára àwọn ọmọ kọ́kọ́ gbọ́dọ̀ gbọ́ gbà wọn náà ṣe ṣáà ẹ kò sí wàhálà aláàjì ẹ̀yin náà kéré nu ayé ẹ̀kọ́ fẹ́ máa fáwọn sí ni àwọn ọmọ yín gan sanwó ju yìnyín ẹ kò sí wàhálà no problem wọn á kàn yín lára láìpẹ́ ok alright ẹ ṣe education kò sí rèé alright n pọ̀ fún olè màmá. lọ pé àwọn wèrè náà ń jà yín wá lọ́gbọ̀n. ok. wọ́n ń jà ìmọ̀ bóyá oníṣó máa ń ṣe bẹ̀ sí i wọn ló ń jà ẹ ló ń jà lórí client fún pípa yín ṣá màá ní kẹ lọ ṣe túsàn mi lọ máa jà ayé yìí máa bàjẹ́ ṣá. mama ṣó lórí burúkú ni yín ẹ jọ kí ló ń ṣe yín náà ṣó ṣó máa ń ṣe bẹ̀ sí ni ṣó máa ń ṣọ̀rẹ́ ní ìdíṣẹ́ yìí màá ní kẹ́yìn méjèèjì kẹ lọ bá client ó ti ẹ̀kan mọ̀wọ́ kí ni tiẹ̀ kẹṣe tún sàn kí gbogbo nǹkan tó ń nǹkan tán lẹ̀ ìwà lókè wà mú sàlẹ̀ tó bá yẹ tó táyì tí wọn náà máa dẹ̀ exchange ẹ̀ tó máa padà bọ́ sókè tó máa bọ́ sí sàlẹ̀ ẹ ní ẹ̀kún ayé ṣe ẹ ti yá wèrè ṣá ṣọdẹ̀ rí wọn tiẹ̀ ilá ìfẹ́ gàjọ onírè lò olórí burúkú ara ẹ̀ ìmọ̀ yìí sì wèrè tó máa ń sọ pé oní wọn ò tọ́lá máa ń pè kó ní bọ́dì máa ra ifan fáwọn olórí burúkú yìí náà má sì máa fi gbá wọn gbòòrò tó yá wèrè ṣá mi ò torí burúkú o ẹ ẹ lọ clean up omi ilé dání wo àti ẹ̀rẹ̀ jọ máa lọ ṣiṣẹ́ tì ní sórí wọn ti ẹ̀ ní nǹkan tí mo fẹ́ ṣe sí ẹ for now kò máa rún lé olórí burúkú bọ́dì tó ń jó ẹ lójú yẹn nígbà tó bá rún lé tó ò mú owó wa ayé ẹ máa padà bàjẹ́ lu ó yẹ lọ change ẹ kú òbí pàṣẹ. ẹ má bínú mama ẹ lọ bẹ ìyá yẹn. hello jẹ́ kiri jẹ́ kiri mi ti gbọ́n pọ̀. wà á wí ìgbọ́n pọ̀pọ̀ etí mi ti gé owó nìkan ni. ok ẹ ti wà lọ. Who's fit? Who's fit? My nigga. Man, nigga. Mo jẹ́rìí ẹ̀, mo jẹ́rìí ẹ̀ bàjẹ́ mẹ́. Eh, so what's up, what's up pẹ̀lú tibí yẹn tí mo sọ fún ẹ pé kó bá mi organize. Tibí yẹn tí madam ẹ̀gbọ́n trust mi lórí street mo ti gba nọ́mbà madam yẹn náà. no no no hold on ṣo ti ṣe àbò ṣe fẹ́ ṣe. ẹ tún doubt mi ni mo ni mo ti gba nọ́mbà ìdè ma i go text am to your whatsapp boss. the contact dey your hand. ọ̀nà ẹ mọ̀ pé woman then send there now come on. No, reason to mo fi gba nọ́mbà madam yẹn gan ni pé wọ́n eh. lè fún yín láwọn ọmọ yẹn tí bá sọ pé ọmọ ẹ̀ mi náà ọmọ tó máa ṣe yín dáadáa tó máa ṣe gbogbo setting like, balance etiquette gbogbo dídán I like that send it send it. láì dìde bro wọ́n máa gbé wọ cloud ọlọ́run ọmọ ẹ̀ let's go. mo ti ṣe sí bẹ́ẹ̀ aza ẹ̀ all right mo get it mo get it ṣé mo lè pẹ́ sínsìn. kí ló tún ah, <clears throat> okay okay. <clears throat> Here we go. Uh, what's it ring? Hello? Yeah, Kyle, Edjo Tani Mombasora. Rọ́lákẹ́. Àwọn èèyàn máa ń pè mí ní Rolling Mama. In fact, àwọn kan tún máa ń pè mí Big Rolling. Roly Mama. <laughs> I like your name. Sounds really good. So, Roly Mama Joshe Elevami organized cute, slim, sexy, basically pretty girls. <sighs> You can say that again. sí irú ọmọ tẹ wá lọ́dọ̀ tí wá tẹ̀rù owó lọ́wọ́ èèyàn <laughs> okay what about tí n bá fẹ́ kí ìyáláyà àkókò yọjú sí mi kárírà. èmi ìyáláyà lè Okay, so what if I'm offering two million naira? Kalirira wa. Two million naira for saying? Mm, just two million. Okay, not a bad try uh, share location. Mm. I'll see you in a jiffy. Thank you. Mm -hmm. You must send account details, yes. Share account number, you know, so probably problem. Send it, send it. Number? 055 329 401 multinational job. Yeah, multi-get account number. So can I go ahead and share you my live location? Alright, right away, right away. Push it. Rolly mama. Sweet rolly mama mama. <laughs> See you soonest. Okay. So, yalla yeah, on the way. Relax now, to be 2 million, million. not show anything. ẹ̀gbọ́n ẹ má yẹ kó máa gbé yín dípò àwọn ọmọ yìí àwọn wọ́ọ̀tì èmi street lèmi wá ẹ má yẹ kó máa wá yín o. ó fẹ́ ẹ̀gbọ́n a ah. kò ṣe anything My worry. bá fèmí gan two million ẹ gan ẹ mọ nǹkan tó máa ṣe mo lè fún yín lọ́mọ mẹ́wàá. agbájú bẹ́ẹ̀ lọ agbájú bẹ́ẹ̀ kékeré tá a rà manage nìyẹn pé ká ṣe ṣe máa fi ta mọ́tò yẹn díẹ̀díẹ̀ then building yìí mo ṣẹ̀ṣẹ̀ rà ni so a sì fẹ́ ṣe renovation ránṣẹ́ díẹ̀díẹ̀. ṣe tán that's it a fẹ́ extend so that àyà lè wà a lè gbá àwọn mọ́tò and mọ́tò tiwa nìkan kọ́ là ń tà o máa ń gba mọ́tò lọ́wọ́ àwọn èèyàn náà àwọn dealers ẹgbẹ́ mi wọ́n máa ń display mọ́tò síbí náà okay that's nice so láti ẹ̀ contact me in Canada to US okay so that a lè move in maybe latest Range Rover. Oh <laughs> <laughs> dẹ̀ máa ṣe yeah oh my feet be. yeah ó ṣe gan thank you. <coughs> so ah, mo tún fẹ́ béèrè lọ́wọ́ be pé ìgbà wo la máa ráyè hmm? Yeah. ẹ mọ̀ pé ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ lèmi but I'll find time. I know ẹni tó máa ń ṣiṣẹ́ náà máa wá time tó máa fi jayé jayé you know. <laughs> Ah, no worry I'll find time. You'll find time? Mm-hmm. Are you sure? <laughs> Yeah, I will. She's sure. Hmm. <laughs> All right, so. <clears throat> Coco, yeah. Later, so that, so uh, to see. I'll leave for your head. Okay, dear. Thanks for the visit. Okay? Oshigomo, I appreciate ẹ̀jẹ̀ rẹ̀ sọ. Bàbá Bàbá. Jọ̀wọ́ dẹ̀. Ẹbí yẹra mọ́. Ayé mú àgbà wọlé. Ẹbí mẹ́mọ́ mẹ́. Ẹbí kan sínú kan. Ẹ máa biri ẹ máa biri ẹ máa biri irin yọrin. Ẹ fi kan sí kan. Wọ́n gẹ́ o ti bẹ́ẹ̀ jáde mi gẹ́ lọ. Ṣé rí ìjọ mọ́lẹ̀? Ẹ̀rí ẹ̀kọ́ máa pè ní dààmú àdúgbò. Ẹ̀ ń disturb àdúgbò yìí gan. Àjọ máa dààmú ara wa ni. Ayé yìí gan kò yẹ kó tòrò. Tó ti tòrò jù, á pé ayé ò ní túmọ̀ ni. Ìyẹn gan ni wàhálà wàhálà wàhálà wo ẹ a sọ wáárọ. kí ló ṣẹlẹ̀. ètò gbé iná yẹn gbogbo ẹ̀ dúdúdúdú. ọmọ ají mọ tí làwà ọmọ ají ah. fi nǹkan sára ah. ojú ògbúdọ̀ wáyé tiẹ̀ sáàmọ̀. torí gbogbo àwọn máa ń wò ó náà pé a ìgbà kan kójú o ti tán rí. owó làwa fi ń dẹ̀ ti ojú. ọ̀sà kẹ̀ burú jáde ó burú wọlé rẹ̀ ni. ọmọ lẹ. wo mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ béèrè ó ti pẹ́ títí ń gbé mi ní lódò òkun ìwà àmọ̀ bí mo ṣe fẹ́ sọ ọ̀pọ̀ gbàmí tí bá rí ọ láàrin àwọn èèyàn yín ni mi ní ti máa bá sọmọ pé ọ̀rọ̀ ń gbà mí sí ni èèyàn mọbi tí yóò bá láàrin èèyàn. ọ̀rọ̀ ò ní lé. ẹ ìwà afẹ́ kọ́ jẹ́ nǹkan tí yóò jẹ́ bí kíni àmọ́ abalẹ̀jọ́ sọmọ́ra wa yìí ó yẹ ń béèrè lónìí tọrọ mi yé. torí ikú ikú ikú tí wọ́n ń pè ọ́ káàkiri ṣé aliasness ni àbí family name àbí àbí wọn kàn ń pè ọ bí àbọ̀ kàn wù ọ pé tó iná gbogbo ikọ̀ tọ́ dálẹ̀ o táwọn èèyàn ń jẹ́ Fọláwíyọ o tí wọ́n ń jẹ́ ẹ̀yìn ẹ̀yìn eléré o. swa àjọmọ́lẹ̀ hm? o ti ń lọ fà o àwa ṣe ń ṣe eré ni àbẹ́ ń ṣeré wà ṣe ń wáìnì mi ni ṣé wàá ṣe interview fún mi ni ẹ̀ ń béèrè pé wáìtọ́ ń pè mí ní kú. mo kàn wó pé à. ó yà ẹdùn náà wáìtọ́ ń pọ́n iná níjọ́ mọ́lẹ̀. kàtà ni omi ó gbé mi lọ ẹ̀dá bá fẹ́ yan arúgbó òun náà máa béèrè ìgbà tọkọ rẹ sálẹ̀ sí. Ah, ó torí ń tọ́wọ́ béèrè ní ìbéèrè ńlá ní wàásù àlàyé mọ́ torí jẹ́mọ́lẹ̀ jẹ́mọ́lẹ̀ ti ń jẹ́ tọ́ bá ń gbọ́ pé ojú mi ló gbó ẹ́ kìíní mi yóò gbó èmi ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀pọ̀ gbà mí àwọn èèyàn máa fi wọn máa fojú di mí pé à bàbá tó yẹ gẹ̀ẹ́gẹ́ yìí bàbá tó máa ka gbádá káàkiri. pẹ̀lú bẹ́ẹ̀ wà á. Ah, iná pitì ah, yìí máa ń yẹn torí ọmọ tó ń bá wò pé mo máa fojú sàn sàn sàn sàn tí ọba dáhùn nígbà míì máa lé tìrú kan tí máa mọ́ lójú pàkà ó ń tọ̀wọ́n tọ̀mí ọ̀gá ẹ̀jẹ̀ pẹ̀ ẹ̀sìn mi jẹ́jẹ́ èyí tí ọkọ̀ mi mọ̀ dáadáa mi ah mo fẹ́ nípa nu ayé tó ti bá fọ́n lókè báyìí ń jẹ́ bọ́ọ̀lù ẹni tèmi ń wàá kó bá pò pò pò wọn padà máa yin lọ́run lógo bàbá rẹ bàbá yá bàbá dọjọ́ wájú á dà kan máa ṣe pè bàbá wèrè kó sún rí pé bàbá wèrè gidi ní jẹjẹ mọlẹ ni ẹ wá wo bí túnjẹ fọ ni o mm. Ọlọ́run bá ń gbọ́ gẹ́gẹ́ sí gẹ́gẹ́ sẹlẹmi tẹ ń wò yìí náà àwọn tó ń mọ gan àwọn tó ń wọnú àwọn tó ń sunmọ náà ń pè ní ikú o mm. èmi ní ikú tó ń pakú jẹ èmi ní ikú ń bọ ọmọ rìn ọmọ òfun ra èmi ní ikú tó ń pa gíga tó ń pa kúkúrú tó ń pa ọmọdé tó ń pa àgbàlagbà aláwẹ kò sẹ́ni táwọn ò lè pa. Ọlọ́run ló mà ní kí n fura dẹ́kun ṣé mo ṣe wá wà tí mo sọmọ yẹn nísìnyí dẹ́kun o lè pa mí o. jọmọlẹ ikú ti pa yín ti kí ẹ mọ. mo gbé o mo gbé o. ẹyin ah. ni kẹ ṣọ́ra fún kẹsẹ ah, kẹsẹ kí ni kẹ tọ́jú ẹ̀mí yìí. Ah, nísìnyí náà máa gbé àbálàgbò ilé lọ́lọ́ tara má ti jọ ya nísìnyí má jẹ lọlé nísìnyí kiri kan máa fẹ́ béèrè lọ́wọ́ ẹ dẹ́kun ò ní dààmú mi ló fẹ́ ràgbìn ẹ ti fẹ́ ṣe bísínẹ́sì ah, báyìí. nígbà tí n lówó mi ti ń ṣe tí mo ti odidi òkè lọ́hùn tí mo wá ní ọmọ yìí gàdá tí mo fòkè tó délẹ̀ yìí ni. ẹ̀yin mọ̀ yẹn tẹ́lẹ̀ ah. ẹ máa máa ń di bísínẹ́sì yín o ah. tábà payín ta rìlíìsì òkú yẹn wọn kọ pé ó lọ bì kan tààràrà tábà payín a máa tún síìsì òkú yín àbí káyọ̀ òkú yín wéré. mo gbé olúwa máa kàn kí tàbí kí n máa lẹ kó káàkiri ọjà. ẹ fún mi ní one pack ẹ máa gbìyànjú lọ́tọ̀ yìí eh. ẹ fi gbégbé sí i mo fẹ́ kó máa gbérí káàkiri ìyàwó láńlọ́ọ̀dù ìyàwó lẹ́mí kan tó bá ń dáná lọ́wọ́ ìtún ah! bùúlù ó ibi wọn máa ní gbégbé wà ń pè ní mo fẹ́ fún ibẹ̀ ní gbégbégbé ibi wọn ní tẹ̀tẹ̀ ọmọ tẹ̀ ibi àlọ́ ń tẹ̀ kí tẹ̀tẹ̀ ó tẹ̀ bẹ̀. <laughs> wo ilé tí ń wá fún ọ yìí kọ́ máa mú alápòpọ̀ tibí kọ́ máa fi sínú lọ́rọ̀ mi yé tọ́ba ti jí láàárọ̀ tí ọba ti ka wán kọ́ wá ka ẹ̀ pẹ́lẹ́ tó Nàìjíríà mẹ́kọ́ńtì. ọkùnrin kan lè sọ pé òun fẹ́ fẹ́ mi sílẹ̀ èmi kò tán síbẹ̀ o wípé tí n bá lè fi iṣẹ́ yìí lẹ̀ òun máa fún mi ní owó tó tó láti fi establish mi mọ́ n wá rò pé ṣé kí n fẹ́ àmọ́ tí bá tiẹ̀ ní lọ́kàn láti ṣe ibo ni kí n dẹ̀yìn sí ìwà táwọn yòókù ẹ̀. mama bó la fẹ́ lọ kò síbi tẹ́ máa dà wá sí níbo ni ká ti bẹ̀rẹ̀ ah ee rólí màmá kéde máa wo àwọn ọkùnrin yẹn o irọ́ náà ń pa ẹlẹ́tàn ni wọ́n onírọ́ ni wọ́n ṣe rí picture tó máa create fún yín <laughs> ẹ máa feel pé gbogbo nǹkan lẹ máa rí bẹ́ẹ̀ and at the end of the day ah <clears throat> ẹ máa padà regret ni honestly wọn ò ṣe é gbára lé. Ah, kí mi máa rọ bí mo ṣe fẹ́ settle down àbí ṣó ìyá wèrè ṣó ń bá mi jẹ. o oh, ok nítorí mo ti pè ẹ́ jókòó mo kàn ń wò pé kí n kàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ so lòun advice mi ìwọ ló máa sọ fún mi pé ọkùnrin ìwọ ló máa fún mi búrókì ọkùnrin ìwọ ló máa jẹ́ kí n mọ sílábọ̀sì àwọn ọkùnrin ṣé lórí burúkú ni ẹ ní. gàdé fàṣẹ ìjà wèrè ṣe ìwọ ló sọ fún mi pọkùnrin ọkùnrin ìwọ ló máa sọ búrókì ọkùnrin fún mi àbúlé burúkú lélẹ̀. solid, mo mo get ìgbàlẹ̀ sọ yes but nǹkan tẹ̀mí try láti sọ wípé by now level ti company wa wà ó yẹ ká ti multinational redistribution yes a kò lè dúró sójú kan that's that's just my worry. Ah, the plans. No, now. Go hold on hold on mo ṣì wà pẹ̀lú yín ò mo gbọ́ o. hello. Rory, mo mo mo wà lórí very important zoom meeting jẹ́ ìjẹ́ padà. Ah. Okay, ìfẹ́ mi mo ti gbọ́. Okay, so Mr. Wale mo ṣì wá bíi ó yẹ ká ti ní plans ní stage tá a wà báyìí a lè dúró bẹ́ẹ̀ yẹn. if not company mi máa take over then we we'll be bankrupt. aob aob ọgbọ́. lóòótọ́ kò sí nǹkan tí ìfẹ́ ò lè gbà lọ́wọ́ ẹni tá a bá dẹ̀ ní ká wò ó aláyé máa ṣayé kí ọkọ má dẹ̀ rò pé tóun ò sí nílé kí làwọn aráalé máa jẹ ṣùgbọ́n. ṣùgbọ́n kí tún wà ní. mama can you trust me. of course Sandra tí mi ò bá trust ẹ mi ò ní máa fọ̀rọ̀ mi lọ ẹ̀ náà ìwọ náà mọ̀ pé wọ́n ló súnmọ́ mi jù nínú gbogbo àwọn ọmọ tí mo kó kiri. good mo fẹ́ ká dá ọgbọ́n kan ẹ máa sọ fún ọkùnrin náà pé ẹ ti wọ́ bóyá ẹ̀ ní fiṣẹ́ ìsílẹ̀ ọgbọ́n la máa ọgbọ̀n. kí ni èrè tí Kétu fẹ́ gbà níbi gbogbo wa jàgídíjàgan tó ń káàkiri ṣé ìdẹ̀mọ̀ pé ariwo yìí náà ni àǹtí mi pàpàpà kó tó di pé wọ́n jọ́ lọ nípe. Tọ́pọ̀ ẹ̀jọ́ náà ẹ̀yin náà wo mo débi báyìí gbogbo nǹkan tẹ́ ẹ gbé sílẹ̀ yìí bíbélì ní aṣiwèrè yẹn ń kó ọ̀rọ̀ jọ láì mẹ́ni tó fẹ́ lò ó gbogbo nǹkan tẹ́ ẹ fi gbogbo kíní ìkójọ mi ní sọ pé ó máa parun ọkọ ẹ̀rọ onípìwàdà. Matthew Matthew gbọ́nà kí ni gbogbo eléyìí tó sọ ẹ̀ ń sìn ṣé nǹkan tó ń bá mi sọ ni wípé orí mi ò pé àbí mi ò lọ́pọlọ ṣé wọ́n ló fẹ́ kọ́ mi bí mo ṣe fẹ́ lò gbèsè ayé mi ni àbí wọ́n ni wọ́n bí Kétu tó ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ tó ń ṣe àṣìwèrè kọ́rọ̀ jọ tí ó mọ̀ pé bíbélì náà ló sọ pé ìbùkún ni fọmọ náà torí pé ò fọpọlọ ṣe Matthew fọpọlọ ṣe o kí ló fẹ́ gan kí ló fẹ́. ọ̀nkú kò ń ṣe pé mò ń bu yín bọ́ọ̀ ṣe mọ̀ nígbà míì adìẹ ò kú ká jẹyìn ẹnu àlè torí pé ìyàwó yóò sì mọ́ kí n tó wá jẹ́ nǹkan tó ń fi sílẹ̀ ká má lè mójútó nǹkan tó wù mí lọ́kàn ni pé mi ìfẹ́ kí Kétu kó ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí mọ́ ìwé Ọlọ́run náà ló jẹ́ ká mọ̀ wípé kí ni èrè fún ẹni tó jèrè gbogbo ilé ayé ṣùgbọ́n tó padà pàdánù ẹ̀mí ẹ̀. àwọn gbogbo ẹbí àwọn ni mo wá kiri o gbogbo ẹbí yìí ni mo wá kiri mi rí wọn o ọkú. sórí jẹ́ kí n sọ kí nìkan fún ẹ ìwọ kọ́ ló máa sọ bí mo ṣe máa lò gbèsè ayé ó yẹ. ẹ tún fọ̀rọ̀ mi fa kinní yìí ni. màá gbé gbolé ẹ lórí. ọlọ́run ní ṣe yín ní adọ́rùn mo tọ́ ọkú. ó mo mọ̀ pé ni mí olúwa dáríjì mi o. ọ̀nkú ẹ kúnlẹ̀ jẹ́ ká gbàdúrà. máa wí torí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. ọ̀nkú bàbá dáríjì wọn torí pé wọn kò mọ. mo mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ní mi olúwa dáríjì mi o mo mọ̀ mo mọ̀ mo ti mọ̀ ẹlẹ́ṣẹ̀ ni mí gbogbo orí ẹlẹ́ṣẹ̀ ni wèrè dà abẹ́gbọ́lé ẹrú ẹ̀yà ẹlẹ́mì ju èmi tí ẹni mọ̀ wáyé bá mọ̀. máa sọ mo fẹ́ rán iṣẹ́ kan ni. orí kìíní la ń gbé fún kejì. kíni. o dẹ̀ gbá náà báwo ṣe máa ṣe báyìí náà gba kíní lọ́wọ́ mi jàre oúnjẹ ló wà ń bẹ̀. oúnjẹ. chicken wà ń bẹ̀. chicken lọ́wọ́ rẹ̀. ẹ gbóòórùn ẹ̀ náà. o ti confirm mi ti kiri àbẹ̀lú. Bàbá gbé fún kejì. Tari kí wá lọ́pọ̀ ní lóṣù gbogbo. Sọ pé Jolo. Jolo. Jolo Jolo. Kọ̀ Jolo kan ló gbélé mi. No Jolo Jolo ló bá Ketu gẹ̀ẹ́tẹ̀. Ó wá gbé fèmí pé kí n bóun gbé fún Ketu. Ó máa mọ̀. Ọ̀ọ̀ tó bá ti gbé fún gbàgbé ó ti lọ. Ṣé mo lè rẹ̀ kó lójú ọ̀nà? Àṣìlẹ̀ náà má ṣìwò ó máa fi dọ́dọ̀ kí n tún ó máa pé kí yá wèrè gan omi ìfẹ́ wà lákè tù ú. gbéra ọmọ ọba. tọ́kì. ẹ tọ́kì ló wà ń bẹ̀. màá dá ẹ̀jẹ̀ pẹ̀lẹ́ mi. smọ́lí. lèèbù kú oúnjẹ ló máa pàjá ẹ̀. Ketu, Ketu. K2 K2. K2. Smalley. Smalley. Ìyàwó náà fi dédé. K2 kí ló ṣẹlẹ̀ lẹ́nu ah, ah, ọjọ́ ọdún. <laughs> Smalley máa lọ, kí ló ṣẹlẹ̀? ẹ kíni ni. kíni ẹ. ẹ tọ kíni jọlọ tó fi tọ kíni wà mẹ so mo rẹ wọ à ń gbé àtọ́lá tọ̀ náà ẹ bypass ẹ bóyá bí a máa tẹ̀ ẹ́ gungun bóyá. tọ́kí ló wà ń bò. gbé ẹ tọ́kí. kò wọ́n fẹ́ jẹ tọ́kí. fẹ́ jẹ. ọmọ àlè. kò bá jẹ gungun yẹn gan ó máa wọ̀. tọ́kí àbí. ẹ ẹ kó náà ti mú tara dà. ibi egun yẹn ló fẹ́ jẹ àbí. ẹ. láìpẹ́ oúnjẹ o. <laughs> tọ́kì. tọ́kì àbí kí ló ṣọwọ́. ìyàwó làbúrò ọ̀ṣun wọ́n fi tọ́kì nídìí ẹ̀wọ́ mi. lábọ̀ mú bí orí yẹn gbébi orí gbébi orí yẹn kó <laughs> lórí kó. kéétu kéétu kéétu kéétu sóhun àmì báyìí àkéétu ewo ń wèrè báyìí náà àkéétu ẹ gbọ́jà ràn mí ẹbí tí mo kò fẹ́ dá fún ẹ ṣá o gbọ́jà ràn mí àdẹ́gẹ́ tó lè mú ẹ bọ̀ bọ̀ dúró bọ̀ tó kí òórùn tó kí wà ń bẹ̀ nà. ètò wà lára ẹ lórùn sí. Ah, ah. wọn ò fi kí ni ìjẹun tẹ́lẹ̀. ìgbà jẹ tọ́kì mú tọ́kì tó wà. àbọ̀dẹ̀ pààrọ̀ ẹ̀ mú un lọ nítorí kò gbèrú tọ́kì wà ń bẹ̀. <laughs> ó dìgbò ni. àkẹ́tù owó ṣe tí ọkùnrin ń dá fún ẹ olóòbù àkẹ́tù ó ní sọdún léyà. ayé ìyá máa bàjẹ́ ni àbó ìyá wèrè. onídá fún ẹ. ẹ ní sọdún tó ń bọ̀ àbólóòbù kú ni ẹ má sọ fóònù. olórí burúkú ìdọ́jà mi nù ayé abàjẹ́ ni kíkí oúnjẹ oní nǹkan tó ń fi làákàyè rù oúnjẹ ni oúnjẹ ni wọn lọ ní ká má yẹ kó mọ̀ pé ọjà lù wá ó lè ti dànù lọ́nà báyìí. Would you Get to <laughs> Get to. <laughs> wà pẹ̀lú hundred ọlọ́run. Ah, ó ti pẹ́ ó ti pẹ́ gan-an ẹ̀kọ́ fún olóyè rẹ̀ fàálẹ̀ àkọ́ ń fi wèrè ṣé wèrè àkọ́yẹ ah, tó lọ báyẹn nà. ẹ̀gbọ́n àwọn gan ń dán gbogbo ẹ̀gbọ́n yọ. kẹtù. sáré wọn. láǹfà dáàdì nǹkan. dáàdì wà ó jàǹgbé dáàdì lè kọjá wọn báwọn ṣe rí um, secondary hundred ti láwọn kan tó ti ṣe sún wọn fún mi kí mi wá gbẹdú sí yín pé kí n mọ bó ṣe ń lọ nǹkan lẹ rí ẹ̀kọ́ mi ti balẹ̀ báyìí ọ̀nà wọn kọ́ báwo lẹ́rìfẹ̀ báwo ni ghetto life. Eh, ẹ̀gbọ́n ghetto life ó ń lọ náà ó ń lọ náà máa náà náà ń púṣe eh, é èmi kẹ́tù kan tó bá débẹ̀ ẹ̀gbọ́n máa mọ̀ pé mo débẹ̀ ni. bàtú máa ń ranjú mọ́ anybody bẹ́ẹ̀ ni èmi kẹ́tù àmọ́ iṣẹ́ ọmọ alẹ́. Ah, iná mi fi jọ ẹ̀gbọ́n. sáwọn ṣe jẹ́jẹ́. ẹ eh, ẹlẹgbọn mi ẹ kẹ kẹ n gbà ẹ kẹ n gbà bílẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀sìn ẹ̀jẹ̀ kàtẹ̀ kọ́kọ́ pààyàn tí kílẹ̀ mú bọ̀ láti ọ̀hún yẹn náà. no no no of course everything everything everything will move eh? so much so eh? much so much that you can Sare imagine. Mo. yeah yeah. ẹ̀ẹ́dì eh, disappoint inú mi. yeah yeah yeah all those are sorted but first of all bí mo ṣe dé ọmọ pé me. èèyàn mi ọmọ pé mo ti dé. Hmm so mo gbọ́dọ̀ lọ sí one or two places kí n ti ẹ̀rí wọn kọ́ mọ̀ pé mo ti dé. kọ́ hmm, mọ̀ pé sáré mọ́ ni wọ́n gbòòrò. you know what I mean. ooo ooo ooo ooo níbo ah. tó bá ní mind tó bá wà let's visit kakọ stroll. Ah, ilẹ̀ kọ́ lè mọ̀ pé mo ti dé. ilẹ̀ ah, ẹ̀gbọ́n mi so tag along man let's let's let's roll. kẹtù ẹ̀yà ilẹ̀ kẹtù ilẹ̀ kẹtù adéyọ̀bá ọ̀yà náà. ló la dé mi lọ. adéyìn mi ì gbọ́ rí pé ọmọọba ni yín o mi ì rádé pẹ̀lú yín rí. ó lọ́rọ̀ ọ̀rẹ́ mi kò sọ yìí tí bá ń ṣadé mi adé mi ò mọ̀ pé mò ń kọ́pì èèyàn kan ni mò ń kọ́pì igẹ́ ọmọ bíi pé yẹn ni nà tí bá ní adé mi ọkọ mi mò ń béèrè lọ́wọ́ ẹ̀. Ah, èmi mọ̀ páládé wúrà nìyí tẹ wàá fẹ́ ṣe kókó ná ẹ wá mọ́kàn yín lọ sí ìlú yín káwọn ọ̀rẹ́ ẹ̀ kálíkìtì káwọn ọ̀rẹ́ yín kán wá tẹ̀lé yín lọ káwọn fámìlì yín wá kọ́ ẹgbàá dání bóyá ọkọ yín ó padà jẹgba lójú àbí kò ní padà jẹgba èèyàn onímọ̀ ẹ mọ̀ pé <laughs> tọkọ bá jẹfẹ́ jẹgba tó jórò òdílé wọn ò nílùú lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n kàn sọ̀rọ̀ sí létí ni pé padà wá lọ́la wá jẹgba rẹ̀ nígbà táwọn ọ̀rẹ́ rẹ̀ bá ti padà èkó kí lẹ rí. mo rò pé savage person ní yín ni lèbi náà ṣe Ah, ẹ mọ iye dọ́là ń sìn ah. exchange rate tí mo gbọ́ lẹ́nu yín ni mo ṣe ń gbé yín lọ bẹ̀ẹ́. ibo lọkọ mi lọ. Ah. ẹn tó ṣẹlẹ̀ ni pé wọn ò dágbére ibi tán lọ àmọ́ bọ̀dá kan báyìí èyí ń ṣerun bígbà tí wọ́n dín pọ̀ fún sórí wọn látòdì ọ̀hún bọ̀dá ni wọ́n tẹ̀lé jáde. ẹni wá sílẹ̀. ó ti pọ̀ it's not that the person frying pọ̀pọ̀ they fry it on the person head. ok irun tó ṣe àbí. God bless you. wọn ò dẹ sọ bí tán lọ fún ẹ. wọn ò dágbére. o ò mọ ẹni náà wọ́n pè wọ́n lórúkọ kan but mo ti lose ẹ̀. anyway màá dúró jẹ um, ìwọ padà sí ẹnu iṣẹ́ ẹ dé níbi ọdún ẹ̀yìn mi mọ nǹkan tó ṣẹlẹ̀ bóyá ìtọ̀ ẹ náà tẹ̀lé wa tó bá dẹ̀ tó ń di pé ìra ti ń bò tó ẹ o need the test bẹ̀yẹn wà mẹ́sì clean it up okay. kò wá àìgbè. mo ní wà mẹ́sì. ah mo bá yín fa ìgbésí ni àti pàápàá ìtọ̀ tèmi kọ́ ni ṣiṣẹ́ tẹ̀lé wa o ọlọ́mọdé arógun pé ẹ dáwó fún lágbájá ó ti ní diabetes ẹ ṣe èmi wà ó ra ìdín tèmi ẹ rí pé ọmọkùnrin dáa tán sí nà kan. o ná bó ṣe ṣe rèé o bẹ́ǹdì. wọ́n fẹ́ bá yín dọ́gba ni màá fẹ́yìn. I am sorry. Just go. ẹ ṣe gan ma. thank you ma. wisdom. ọpọlọ ò ní fi yín lẹ láìkì yẹn mọ tẹlẹ mi tán ni ẹni ṣorí burúkú àmín ayé yín ò ní bàjẹ́. ó ti ń jàdúrà bára kí ló fẹ́. i'm not begging for money okay. i just want you to patronize my brand. your brand. yeah my brand. you have a brand. not really indirectly brand. Eh, kí ni nǹkan tó ń ta ní brand ẹ. ẹ ṣe mo yáwó fún ìyàwó mi láti fi ṣe business because àwọn èèyàn ń bí mi pé liability ni ìyàwó mi. oh nice. That's so thoughtful of you. Thank you. That's fine. Kilo ló wá Even with ti run advert Lori Shiri Shiri, the gbọ́ orí lẹ́nu ṣe yí vibe. Skẹ́skẹ́ rò gbogbo ó yí ta orí ìta ó yá ń rẹ̀ bó. ma. So ìyàwó mi ti one. Was ó ti package good. Package good? Yes. Kò ṣàìná good you. ó ń ta good. Ó ń ta gold? Yes. Bọ́lá ti rí capital state ló ti ń ta ọjà ẹ̀. ọkùnrin àbí kí nìyẹn kún. àdóyò náà máa ń pè ah, àdóyò yò. gold plated ló ti yé mi kò sí wàhálà ó ń ta àṣẹṣú. yes ma kò ní bàjẹ́ ma. ẹ̀yin náà lẹ́ni ìrora ṣe gíláàsì yìí oh gíláàsì. Yeah èmi náà fúnra mi kò tiẹ̀ tí pẹ́ tí mo délé no no no no no no kò mí a ṣì lè pàdé kò burú ń pà yẹn bóyá iná bá a ti wà ok all right má pè padà má pè padà. oh mo mo gbàgbé ni mo gbàgbé ni má bínú escape my name. Uh, Ketu, come here, come here, come here. My baby, Rolake, Rolake, Ketu. Wow. wow. Yeah. No, no, hand, hand, handshake. You are okay. <laughs> yeah, yeah. Nice to meet you. <laughs> Honestly, Ilei. <laughs> tẹ̀ fine tẹ̀ dúdú tẹ̀ look good. bọ́lá yóò fún wa ní ẹ̀bùn ni. Ah, bẹ́ẹ̀ mo notice nǹkan èmi ni first time tí mo jáde tó sọ fún mi pé o miss mi kí ló mm. ṣe é. <laughs> Eh, bàbá ọkọ mi mò ń bọ̀ ṣe gbọ́ ẹ òkè. lọ́yọ̀ lọ́yọ̀ sáré wá wá wá sáré wá. kíni nítorí ọba ni ọsọ jàre kí ló ṣẹlẹ̀ tó kàn wọ́n lù fún ọ lóde ọmọ tó fi ń jó láyé ni. ní sùúrù farabalẹ̀ ah farabalẹ̀ kúmà tó wà nílẹ̀ nídìí yẹn eh. ṣé lóòótọ́ ni ìyàwó ẹ̀gbọ́n mi sáré gbé mi débẹ̀ gbé mi débẹ̀ tán ni o má ṣẹ́kù. irú béèrè wo ló béèrè ìwọ tí mo ti bójú wọ̀ sọ́gbà ẹ̀ wò ṣé o ti wọlé olówó kan rí tí ọmọdé wọn sì túṣì bá wọn tí ọ ọwọ́ à bí mi ṣé wọ́n look like ọmọ ọ̀dọ̀ lójú tiẹ̀. why don't she buy now èmi tí mò ń béèrè question lọ́wọ́ ẹ̀ mo wọn reason tó fi ń béèrè dá mi lóhùn gbé mi débẹ̀ tán ni má ṣẹ́kù ṣé lóòótọ́ ni ìyàwó ẹ̀gbọ́n mi ni. mo fẹ́ràn bó ṣe ní ilé ẹ̀mí náà wà dá ọ lóhùn àmì mi ìṣòro fún yàn lọ́fẹ̀ẹ́ yín gbogbo o lè mọ́ ní ní sí o ọ̀sán lítà ọkàn sọ́ọ́sì lọ́kàn rẹ̀ ni pé o ti jẹ èèyàn kan lówó sósì ṣé o ya wèrè ni. ọ̀gbẹ́ni bí ẹ ẹni tó ń wò wọ́n ti ń gbé bitipẹ́ ìyàwó ẹ̀gbọ́n sí mi. ó sì gbé bitipẹ́. ó sọ fún mi pọ́ńgà gbọ́n ti fẹnu ológun kan ni wọ́n ti ta kókó lórí lórí pé. farabalẹ̀ náà. ìwọ́n tún fẹ́ gbọ́. olóò ti ń gbé ibi tipẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi dẹ̀ ni. irọ́ security ẹ̀gbọ́n mi òbí security ló ń gbé. àbórí ta ọmọ kan tó ṣe kókó. ọ̀gbẹ́ni tó bá nìkan ti sọ kókó ìyàwó ẹ̀gbọ́n mi ṣáà ni àbí. ti red and yellow ní àṣẹ tetracycline capsule. hello ẹni sí. You are pressed. Yeah, yeah, yeah. But, my boss. Okay, my love, my bro. Yeah, yeah, yeah. My boy, you keep up. You won't worry. I want to deliver. you what. Ṣe báyìí yellow. Yeah, no! Red. Red. I'm sorry, red, red baby. <laughs> pẹ́ ìbọn mi àbí bó ṣe pa burúkú tó wà ní jọ́ǹgì yẹn ó pa tún gbowó owó ẹ̀ gbogbo ẹ̀ gbó. olórí burúkú mọ̀ pé jàgbà ní wọnú aláìnírónú èmi ò pẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀fọ́ ní lọ ó fọ́ ni èmi náà dẹ̀ fọ́ mo dẹ̀ wọ́pẹ́ òkè ibì kan ní kíyà ru ẹ̀rù wọn sí ìwọ ni tó bá mọ̀ pé o gbà kó lọ kú dànù. ṣé o bó ṣe wáyé mo lè takú ẹ pa. àtakò mi pé kí ló máa ṣẹlẹ̀ ó ṣe wà mí lè ṣekú pa ẹ. ọ̀gá ò lè pa mí jáde wọ́n ni kò má sún àsùnpara ah, bó ṣe wà ẹ́ mo kàn lè ṣoúnjẹ kí n fi májèlé sí i ó ti rọ nìyẹn bàbá rere lọ́ọ́ máa kọ láàsì àbúlé burúkú lélẹ̀ ó dáa mo lè sọ pé o gbé kù bánu tí bá lọ gbé gòdù ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ màá tún dúró tì ẹ́ lẹ́wọ̀n pa olórí burúkú ni o ti jalè rí níbi kan tó fẹ́ sun táyà sí ẹ tó yẹ pé mi ni mo béèlì ẹ màá tún dúró tì ẹ́ oya yẹn tún kọ kò ní da fún ẹ òkè tí bá kọ òun ta góòlù fún kọ. ọ̀gá dé wọn lè bi ní ìbàbọ̀ lè bukú lè lè ṣé mo jọ ṣé mo ń wọ ni màá ló máa ń yún mi lọ́rùn ó dà mo lè sọ pé ó ń yún mi lọ́rùn mò ń bi tó bá ti wọ góòlù. my love ayé mi. Jesus. ah àwọn rẹ́ẹ̀dì ti nà yẹ́lò pa o. Eh, eh, eh, we are the winning team. are you almost done? all right my love pẹ̀lẹ́ take time ẹ. Eh? tún dé màá tún rí mo bébí mo rò pé wọ́n ní wọn òun ní mọ̀ ẹgbọ́n ẹ̀ máa gba bẹ̀ wọ́n ní wọ́n ní kó mọ nǹkan tó fẹ́ ṣe tó bá lọ rojọ́ fẹ́ gun ẹ̀ lásán ikú pa ẹ̀. kí ni màá rojọ́ fẹ́ gun ẹ̀ tẹ̀lé pẹ̀ mm-hmm. àbóyá wèrè. ayé mi. yeah baby. <laughs> baby you need to come see wo wọ́n ti yí pa o èmi tó pa ìrẹ̀ wí tẹ́lẹ̀. Liverpool we never walk alone abájọ wọn pa jókòó jókòó jókòó. kí ló of fún mi tìbó tìbó tìbó sọ pọ́n ti tìbó sọ pọ́n ti score. wọn ò ká ni tìbí wọn one zero mo wà kí n tó kúrò. ẹ eh, wọn ò ká ni wọn léèyàn kan wúndì èèyàn kan ìkọ́ ṣubú bíi kánú ìkọ́ wà ṣubú ṣeré ṣubú ṣeré ṣubú ṣeré yẹn ló jẹ́ kọ́kọ́ jọ kí ni nǹkan tí orí lọ́bẹ̀ tó fi wà rú kí ni reason tó fi jẹ́ pé òun wò pé dandandandan kò bá yé mi jẹ́ kí ni mo ṣe fún ẹ kí ni mo rà nígbà ẹ tó tó yẹn. ṣé o mọ̀ pé tí ayé mi bá bàjẹ́ látọwọ́ ẹ̀ kó lè pé ìwọ fúnra rẹ̀ ó dẹ̀ fi mí sílẹ̀ kí n máa bá tèmi lọ gbójú. anyway èmi náà ti rò ó. mo dẹ̀ rí i pé ti pinnu lọ́kàn mi pé máa fún ẹ ní three hundred thousand. three hundred thousand mo fẹ́ kó rí bíi pé ò pàdé mi rí lọ́kùn ẹ kó di àlọ́ lámilámi là ń rí ẹ̀yàn kò kí ń rábọ̀ ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ máa wọnú áàpù mi sí mo máa ṣòwò yẹn sí ẹ pé bank details ẹ. <coughs> four Banco. ¿Qué banco? Sense. Maruwo não sei, Ketu. Tójú bá yọjú. Kóhun máa yẹ. Ketu. fẹ́ pawó leléyìí o three hundred b. ní play ah o ṣe bẹ̀rẹ̀ ní o kémi gbójú kéètù kéètù adé fún ẹ kó gbójú èmi á gbójú ah, màá kọ́lé lára màá ra mọ́tò lára ìmọ̀ ní báwo ni ṣó ń ró sí ń bẹ̀ yẹn. àwa kéétu àwa kéétu bàbá mi ó ń ró sí gan tí mo wà gan ọlọ́run mo ń gbádùn níbi gangan náà pè ní ayé bus stop as in ayé pọ̀ gan bí tí mo wà yìí o. irọ́ ni o ẹ̀ẹ́ ìwọ máa gbádùn tiẹ̀ ń bẹ̀ yẹn o káwọn táyà kan máa jìyà kiri máa wọrí èmi náà ń bọ̀ wá jọ́ ìnìyí ń yẹn kájọ máa ró sí ẹ̀ pọ̀. akéétu àtẹ ní nǹkan tó fẹ́ bá yín sọ gan. ẹ ó yà gbé mi débẹ̀. irọ́ irọ́ irọ́ mo lè pín ìdè ẹ̀bà ìwà ti di àbí ọwọ́ rọlẹ̀ àbí tí mo dá wà àgbéyìn a máa sọ lórí ẹ̀. ọ̀dà kò burú mo ti bọ̀ a máa sọ èmi náà lọ́jà tó ṣe pọ̀ ńlẹ̀ tí ń bá ti ta gbogbo ọjà mi tán èmi náà máa gbéra mi débẹ̀ yẹn ó gbọ́ kẹ́gbọ́n ẹ fún mi o. ẹ wo ẹ̀gbọ́n wa òun wa ìwọ ni wa kàn ń ṣayé wa make sense lọ wàá gẹ̀tù bí kẹ́yìn kan máa bọ̀ mí bí ká máa ṣáyé lọ́n bíbí ni o. tí n bá dẹ̀dẹ̀ kó má fújì régè mi o kò gbọ́dọ̀ fújì régè mi o torí máa ṣẹ̀rí mọ́ǹsẹ̀ lékè fún. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà kò sí wàhálà kò a máa sọ̀rọ̀ wàá gẹ̀tù. àgẹ̀tù. ìyàwó èmi tí mo ti gbọ́ mo ti gbọ́ pé thirty million tó gbà lọ́wọ́ dẹ́rìn yẹn ṣé o rò pé mo ní gba owó nù ẹ̀. ṣé ẹ níbo nínú iṣẹ́ tí aláyẹ̀ ẹ lọ ṣe ṣó yá wèrè ni. àbọ̀lẹ̀ burúkú ni ẹ ní. kò dẹ̀ ní dáa fún ẹ bó ṣe bèrè yẹn. mo ti gbọ́ gbogbo sóyún tó ṣẹlẹ̀ ń gbòòrò náà ṣé o pé mo ti gbọ́ ni. wọ́n gba thirty million lọ́wọ́ dẹ́rìn ọ̀rọ̀ ẹgbẹ́ mi níṣẹ́ mi ayé rẹ̀ máa bàjẹ́ ni five million bá gbà lọ́wọ́ ẹ bó ṣe wà yìí. wàá ṣó yá wèrè ni. èmi yá wèrè. ṣòwò dáàdì ẹ̀ ní thirty million àbí wọ́n pín wíìlì kan mọ́ mi ẹ̀ dáàdì orí gbà àbí kú fẹ́ pa ẹ̀ kódà mo gba thirty million ṣíṣì mi ò ní fún ẹsẹ̀ nǹkan tó bá fẹ́ dà kó sáré dà. lólì. ẹ́ Loli. Yes. Èmi Ketu. Oh. Kí ló ṣe Ketu? Ó dá wọn pé Ketu mọ ọjọ́ ta ló ń pè àbọ̀ lórí. Wọ́n pé kí n lọ́jọ́ ta àbójú àbójú. Sáré wẹ̀rẹ̀ ìjọ aṣọ ti gbàgbé ibi tí mo dúró ni. Loli kan ṣá, ṣé o mọ̀ ọmọ ni? Èmi tó pè títí tí tọ́pẹ̀ ní Loli dọ́là. Ìgbà tí Loli dọ́là gan kú gan ní róòlù ẹ̀. Kò sí kan tó lè fi pè mí ṣó yá wẹ̀rẹ̀ ni. Àbọ̀lé púpù lè rẹ̀. Ọjọ́ ta ló pè yàrá rẹ̀. Ọjọ́ ìgbà Ketu lọ́wọ́ mi. Kò ní dá fún ẹsẹ̀. Kò ní dá fún ẹsẹ̀. Kò ní dá fún ẹsẹ̀. Ṣé o ariwo yín mo gbọ́ ni mo fi ní kí n du wọlé jàre mo ní kí n wá rescue ni kí ló ń ṣẹlẹ̀. ó yà wèrè mo sunkún lọ́dọ̀ ẹ̀. Ah, ẹ sì yá mi ariwo tí mò ń gbọ́ yìí violence ni kó tó wà ní domestic violence mo ṣe ní kí n sáré wá wọlé kí n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni n fi sìn ah, ọmọ ọlọ́mi tẹ́ ń bá fa wàhálà yìí tẹ́wọ́ ẹgbẹ́ ti ṣe àṣekì pẹ̀lú ẹ̀rí ẹ̀rú ọlọ́run ti bà yín ah, ọwọ́ ìjọwọ́ gorilla his palm look like gorilla palm tó bá gbèrú yín ní ojúmọ́ wọ́n lè change role yín kò ní five gẹ̀ wọ́n mọ̀ kó sọ́ọ̀kì sí yín lójú náà ní ológun ọ̀rọ̀ mọ́ ìdí tí mo fi sáré wọlé nìyẹn. Ah, ẹ̀gbọ́n mi ti fún ọkọ mo tún gba wèrè sílé mo tún gba wèrè ìwọ tún wọlé wá bá ọ lọ́rọ̀ ṣé o ṣe àwèrè ni kí ló pẹ́ gbọ́dọ̀ tó wà nílẹ̀ yìí sí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ fún tani fún mi èmi kẹ́tù. Ah. Ah, tí bá ṣe mo kí pẹ̀lẹ́ fún yín ni o ẹ bá lọ wọlé méjì yẹlò fi. tí bá pàdé yín. wẹ́ẹ̀bì wẹ́ẹ̀bì wọ́n tún lè ṣe wá tún lé ẹ̀gbọ́n mi ayé máa pàdé bó ṣe wáyé ẹ̀mí èjì máa pa yín dànù bẹ́ẹ̀ ṣe wáyé àbúlé ibùkún ni nílé ìgbọ̀wé kan. lọ́yọ̀ pa wèrè dànù. bàtà ni eléyìí èmi kẹ́sù wá pàkẹ́ sí. lọ́yọ̀ tún sẹ́yìn díẹ̀ díẹ̀. olórí burúkú tí wọ́n fún ẹgbẹ́ mi. lọ́yọ̀ tún sẹ́yìn díẹ̀ díẹ̀ o ṣe méjì sí ṣe méjì sí padà tẹ̀lé ṣe bí yes that way good job wèrè máa ta good job mú lọ wèrè máa ta mú lọ mú ah. lọ. ọmọ ẹ mọ ẹ pa mú ẹ pa mú ẹ pa mú àbúlé ibùkún ẹ lọ ṣe bí lé yín la ṣe ń gbé nǹkan tẹ́ bá fẹ́ ni kẹ́ sọ fún mi. mo fẹ́ jẹ́ kíkẹ́ tó ìbẹ́ kí tracy kankan ẹ fún mi ní twenty four hours wọ́n á sunkún nílé àwọn jẹ́tù. twenty four hours. Jane. bíbélì tí mo fi ń bọ yín mo ṣe ń fún yín nímọ̀ràn bẹ́ẹ̀ ni mo fún kejì náà nímọ̀ràn jẹ́ gbọ́ bí bíbélì rẹ̀ jẹ́ pé ìwà wíwí ọlọ́gbọ́n ọmọ ó ṣe dídòrò bàbá àti àwọn òbí rẹ̀ bákan náà ayé ọmọdé ìwòlé bèsè bá tiẹ̀ láàfin lé síta máa sunkún ọdún ẹ̀gbọ́n yóò kì í sọ. èmi ò lọ ni tẹ́mi ò kẹ́tù lẹ́jẹ̀ ni tẹ́mi ìgbà lẹ́jẹ̀ ni tẹ́pàtì ẹ̀rí kan ni mo fi lọ ni tẹ́mi ò gbà lẹ́jẹ̀ ni ẹ má sunkún mọ́ ẹ gbọ́dọ̀ tún máa sunkún kún yìí tó wà ńlẹ̀ yìí. ìwọ tí ẹ fẹ́ kúnlẹ̀ fẹ́ jàdọ fẹ́ kún tí wọn sọ yẹn wà á láyọ lọ́rọ̀ ṣé inú gádìn tàwọn àyè sí bá ẹ sìn ṣé inú nǹkan tó yẹ kí wọn bá sọ fún bàbá tiwa nìyẹn akéètù là ń sọ̀rọ̀ yìí náà. pẹ̀lúmínà pẹ̀lúmínà ta ló bá jọmọ fún mi pẹ̀lú. ọmọ làwa náà a máa ṣe bàbá tuntun ọmọ làwa náà a máa ṣe. ẹ má ṣe kò rí ọmọ làwà ọmọ làwà àwa àtọmọ ọmọ ẹbí ara wọn tó ń tàn jẹ bíbélì ni a ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronúpìwàdà kò tí ì gbẹ́jú fún yín láti ronúpìwàdà gbogbo eléyìí tẹ̀ ẹ́ ṣe yìí ò lè gbé ilé mi kankan.

ẹgbẹ́ bíbélì lọ má jẹ́ ìjẹ́ ẹmọ yìí lọ́wọ́. ká má fi ògbè lórúkẹ náà. má jẹ́ ìjẹ́ o má jẹ́ ìjẹ́ o. ẹkúnlẹ̀ yẹ ká gbàdúrà. ọ̀dà pọ̀. ṣé ìwọ nìkan ni three months ago mo ṣì ní file attempted murder ẹ lórí tébù mi ìwọ nìkan ló ń ṣaṣẹ́wó òun kọ́ ọmọ ṣaṣẹ́wó òun ṣe money laundry ó tún ti pààyàn anyway ìwọ náà mọ òfin ìlú wa bí ẹni tó bá ti pààyàn ní palama pa so my advice ẹ kó lọ get a, a very good lawyer. Ah. yes. ọ̀gá ọlọ́pàá ìjọ ìṣàánú mi ẹ fi lè fà mí létí ọmọ ní tún gbé mi wá sọ́dọ̀ yín mo láyéláyé ẹjọ́ ẹjọ́ máa bá tèmi lọ lẹ́yìn ilé mi tún ṣe mí mọ́ ẹjọ́ sá. èmi ò lágbára kankan láti fi anything violate because ìlú wa ò fi ààyè gba ìwà ọ̀daràn kankan a dẹ̀ gbúdọ̀ ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ so my advice ẹ go and get a very good lawyer àwọn yòókù ẹ tẹ̀ ẹ̀dẹ̀jọ́ ń ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe ní ghetto and all stuff gbogbo wọn náà lọ́wọ́ ti bà gbogbo yín pátápátá lẹ́jọ́ máa fi mú kàtà òfin so kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí ẹ yù take care ìwé. òṣù ọ̀làwọ̀ ìjọ sà ìjọ sà mo ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ sà ìjọ ìjọ ẹ̀bùn mi sà ìfúnfà. madam move. kò yé mi ah, ah, kí èèyàn má ní kankan tó ń fi láìpẹ́ ṣe mo sọ fún ọ. mo gbé òwí fún lámilámi rẹ kó ṣọ́ mi lákọ́mọ̀ bá àárọ̀. mo gbé òwí fún náà yànnàyàn rẹ kó ṣọ́ yànnà kó má bàa ṣí yànnà. mo ní òwí fún jùmèrè rẹ kó ṣọ́ gígùn kó má bàa gungi aládì. kó má bàa fi gẹ̀gẹ̀ àyà sọ́lẹ̀ lẹ́gàn. ara ni ìwọ ti wá fi gẹ̀gẹ̀ àyà sọ́lẹ̀ lẹ́gàn lónìí o òní náà ló sì ráyé mọ́ ẹran rò dẹran lẹ̀ lónìí bẹ́ẹ̀ mo wí fún ọ kí ẹ ń wò ẹ dẹ́ bọ́ọ̀lù. àwọn àbúrò yín gan pàápàá ṣé mo dúró ọmọ tó ti bí. èyí tí mo bí nǹkan. Ah, àtijọ́ àlọ́ lọ́mọ kan ìyàtọ̀ ságbà kẹ́. wọ́n sọ fún ẹ mo jáde jọ. olùmí jẹ́ ń jó yẹn èmi kọ́ ni mo fún lóyún. ah ó kàn claim pé mo fún un lóyún ni. because withdrawal game ni ó há ìgan. ó dà pọ̀ tí ó fa àkọ́kọ́ tí ò bá ẹ lára mu. ìyá ni mò ń fà. ó máa háàkì fóònù ìyàwó mi. ṣé wọn máa rọ tìkẹ́tìkẹ́ ní ẹbí ẹ ti ẹrọ mi sí láì ṣe ra kún mi. bó tó wá jọ mí lójú ń bẹ̀ ni pé mo fẹ́ gbé báàgì mo fẹ́ sá lọ fẹ́ fi mi lẹ̀ lájúrú gbogbo ìfẹ́ tí mo ní sí i. torí bó ṣe wọ Ọlọ́run ló ṣe pin fún mi ẹyọ kan tó fún mi yẹn bó ṣe wọn ló ṣe fún mi yẹn. tí máa fẹ́ wọ́n mi lọ́rẹ̀. Ah! mistake máa ń ṣẹlẹ̀ náà solution la need báyìí. ẹ kò sí solution ju kó get rid ẹ lọ. kí lè ṣe mí sìn kí lè mi máa dé bó ṣe. òun lẹ jẹjẹjẹjẹ títí tẹ ti fẹ́ jẹ bọ̀dá mi run ẹ má jẹ wọ́n run o. I'm old enough to have a boyfriend. àbí ìgbà tẹ débi báyọ̀ sọ fún yín pé àgàn ni mí mi ìbí kan rí ká bá ní pé bóyá mi ìbímọ rí ló fà tí mi fi lè bímọ fún yín. òun kò là poison my wife.